والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله وعن أنس رضي الله عنه قال قال أبو بكر لعمر رضي الله عنهما بعد وفاة رسول الله صلى الله عليه وسلم انطلق بنا إلى أم أيمن رضي الله عنها نزورها كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها فلما انتهيا إليها بكت فقال لها ما يبكيك أما تعلمين أن ما عند الله خير لرسول الله صلى الله عليه وسلم فقالت إني لا أبكي أني لا أعلم أن ما عند الله تعالى خير لرسول الله صلى الله عليه وسلم ولكن أبكي أن الوحي قد انقطع من السماء فهيجتهما على البكاء فجعلا يبكيان معها رواه مسلم حديثي òun náà ni adétì tí a ọ̀rọ̀ wa ma lórí ẹ̀ lónìí nítorí pé ti lọ. ìgbà wa wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ó sì jẹ́ adétì ó ní í ṣe pẹ̀lú àwọn ètò ìsìnkú ànábì sallallahu alaihi wasallam kò wí gbólóhùn kan nínú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìròyìn wà nínú ẹ̀ nípa ìṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣe ànábì tí wọ́n wá ròyìn nínú àdéhìí yìí yóò mú kí àdéhìí yìí kó di àdéhìí tí ń ròyìn iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam fún wa. anas ibn malik radiyallahu anhu wọ́n ní qala abu bakr li umar radiyallahu anhuma abu bakr ó sọ fún umar ọlọ́run kò yọ́nú sí àwọn méjèèjì a sì mọ̀ pé àwọn sọ̀hábà tó ga lọ́lá jù àwọn náà ni abubakar àti umar abubakar lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ológa lọ́lá jù nínú àlùmọ́ yìí umar ọ̀nà ló tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà ńlẹ́nu wọn kò lé lórí tí ò sì yapa níbẹ̀ Abubakar ga ju gbogbo àwọn lọ Umar òun ló tún pọwọ́ lé nínú gíga eléyìí tó yapa sí ìgbàgbọ́ àwọn Shia àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń pera wọn lálátìlẹ́yìn fún Ali ibn Abi Talib radiyallahu anhu ní ti rọ́ àti àbòsí. àwọn eléyìí fẹ́ dá rúgùdù sílẹ̀ láàrin àwọn sàhábà lágbọ́n pé abubakar àti umar yẹn kọ́ lọ́ga jù ali ibn abi talib radiyallahu anhu làwọn sọ kọ́ ga jù ìgbà tó sì jẹ́ pé àwọn àdìsí wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó ń ṣe àfihàn wípé Abubakar ló ga jù lẹ́yìn náà ló wá kan Umar gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàá wọ̀rọ̀ mánàbí sallallahu alaihi wasallam sọ pé dakhaltu ana wa Abubakar wa Umar wa kharajtu ana wa Abu Bakr wa Umar mo wọlé èmi àti Abu Bakr àti Umar mo tún jáde èmi àti Abu Bakr àti Umar àmọ́ sí pé kò sẹ́lómi nu àwọn sàhábà ni ẹlòmíì wà wọ́n sì pọ̀ lọ jantirẹrẹ wọ́n á sì pọ̀ lọ jantirẹrẹ ẹ má yẹ èèyàn tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam láti lọ sí hajj ẹ ọ̀kan oṣù tánàbì sallallahu alaihi wasallam ń ṣe nígbèsè ayé rẹ̀ eléyìí tá a mọ̀ sí hijjatul wadaa àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn làwọn èèyàn tó túyáyá túyáyá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam láti lọ sí hajj gbogbo wọn pátá. sọ̀hábí lọ́kùnrin àti sọ̀hábí lóbìnrin sì ni wọ́n. nítorí pé a ti ẹni tó ń pè ń sọ̀hábà òun náà lẹni tó ṣe gba ànábì wọn Muhammad sallallahu alayhi wa sallam ó gbà gbọ́. ó sì rán ànábì ó sì kú lórí ìgbàgbọ́ yìí àwọn là ń sàábì ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn làwọn ẹni tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam láti lọ hajj ẹni tó tún wà tí ò lè tẹ̀lé ànábì láti lọ hajj yẹn àwọn pọ̀ lọ jantirẹrẹ nínú ogunlọ́gọ̀ àwọn èèyàn yìí ànábì sallallahu ana wa Abu Umar. وخرجت أنا وأبو بكر وعمر مولي أتي أمي أتي أبو بكر أتي عمر وسجادي أتي أمي أتي أبو بكر أتي عمر eléyìí ó ṣàfihàn sí wa pé sàhábì méjèèjì yìí wọ́n ga lọ́lá púpọ̀ ipò wọn kò sí fọwọ́rọ́ sẹ́yìn rárá bíi ti wùlé òkèrè mọ́ torí ẹ̀ àwọn sàhábà yìí radiyallahu anhum àwọn méjèèjì yìí àwọn náà lásìwájú gbogbo àwọn sàhábà lọ́jọ́ tí wọ́n yan abubakar láti yá àròlé fanabu muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yẹn gan ò fìdí múlẹ̀ lọ títí àfi lẹ́yìn ìgbà tí Umar radiyallahu anhu tó lè mí fa abubakar kalẹ̀ kọ́mọ jẹ́ àròlé fún anabi sallallahu alaihi wasallam lẹ́yìn ikú rẹ̀ ìgbà yìí iná ní gbogbo èèyàn pátákà ni wọ́n sọ pé àwọn náà fara mọ́ yàtọ̀ sáwọn al-ansar àwọn ará al níbẹ̀ yẹn náà ìgbà tí ọ̀kan nínú àwọn ará mẹ́kà tó sọ yìí pé minnal amir inú wa lolórí ó ti jáde ọ̀kan náà ará Madina dáhùn òní minna al-amir wa minkum al-amir àyàn lórí láàrin wa yín náà yàn lórí láàrin yín Umar dáhùn òní nahnu al-umara wa antum al-wuzara àwa lolórí àwa ló yẹ inú wa ni ó ti máa jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ olórí lẹ́yìn ọ̀ máa jẹ́. bọ́rọ̀ yìí ṣe fìdí mú lẹ́nu táwọn ansọ́r táwọn náà gbà nítorí pọ́lọ́ sọ pé ayọ̀ lẹ́dínà amanu taqullaha wa kunu ma'a as-sadiqin ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo àwọn olódodo náà ni al للفقراء المهاجرين الذين أخرجوا أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانه وينصرون الله ورسوله أولئك هم الصادقون أولئك هم الصادقون àwọn muhajirun lọ́lọ́run ròyìn pé àwọn lolódo ọlọ́run sọ pé ayọ̀ lẹ́dínà amọ̀nù tọkùlọ́họ̀ ọ̀kúnnú màá sọ́ọ́dẹ́kì ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ máa pa ọlọ́run ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo tàwa làwọn olódodo yẹn àwọn olódodo yẹn àwọn náà ni almuhajirun bí wọ́n ti sọpá sọsẹ̀ sílẹ̀ fún àwọn muhajirun ni tó nínú yín lọ lórí òtí wa. abubakar ọsọ fún umar jẹ́ ká lọ ṣàbẹ̀wò ummu ayman ummu ayman. onáà lẹni tó ṣe àgbàtọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbàrà tí wọ́n bí òun náà sì ni ẹni tó jẹ́ ẹni tó sin anabi sallallahu alayhi wa sallam ní ìgbà kékeré anabi sallallahu alayhi wa sallam òun lọ bọ́kùn ẹrú ló jẹ́ fànàbì tànàbì jogún nàbì bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ lẹ́yìn ìgbà tànàbì dàgbà ànàbì wá fi fún Zayd ibn Haritha ànàbì sì máa ń pọ́nlé ó sì máa ń ṣe dáadáa sí ẹrú ló jẹ́ fànàbì ó sì jẹ́ ẹni tó ṣe àgbàtọ́ fànàbì sallallahu alaihi wasallam nígbàrà tí wọ́n bì í ṣùgbọ́n nàbì òwò bó ti ṣe jẹ́ tọ́jẹ́rú ànábì sallallahu alaihi wasallam ń palẹ̀ ànábì sallallahu alaihi wasallam ń ṣe dáadáa sí i. jẹ́ ká bẹ́ẹ̀ wò abubakar ń sọ fún umar kama kana rasulullah sallallahu alaihi wasallam yazuruha kí ẹ bó ti jẹ́ kó ànábì máa bẹ́ẹ̀ wò dáwà náà bẹ́ẹ̀ wò. eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa wà wòkọ́sí àwọn ẹni rí ní táwọn ẹni rí bá máa ṣe kí èèyàn náà máa ṣe wọn jẹ́ ń bẹ̀ ó kéré jù ó lè mú kéèyàn náà kọ́ dání rè àwọn àmọ́ ànábì sallallahu lọ gawa awa wa àwa sì mà pàànàbì máa ń bẹ wò ìwọ Umar jáwa náà bẹ̀ wò gẹ́gẹ́ bá nàbì ti ṣe máa bẹ̀ mi tó tún wà ń bẹ̀ òun náà ní pọ́ ká ní ẹni rè lọ́rẹ̀ nítorí pé tá bá lẹ́ni rè da lẹ́ni rí ọ̀ma pè wá lọ kò ní í pè wá lọ sí ìdí ọ̀dà sàábé ọ̀rẹ́ tó fún nídìí dáadáa ni làwọn méjèèjì wọ́n tún wá ń pera wọn lọ síbi káṣe dáadáa yàtọ̀ sáwọn ọ̀rẹ́ òfò àwọn àdánù àwọn ọ̀rẹ́ tí àwọn ọ̀rẹ́ tí pera wọn lọ síbi tí náà ni máa pé èèyàn èèyàn ká lọ ọ̀rẹ́ ni máa pè yàn kéèyàn ká lọ sóde ẹmu ọ̀rẹ́ náà ni máa pè yàn kéèyàn ká lọ sóde olókù ọ̀rẹ́ olú máa ń pè yàn lọ jalè ọ̀rẹ́ ló máa ń pè ní lọ síbi àti jẹ́ ọ̀rẹ́ òun náà lẹni tí ó ti jẹ́ rí yọ abubakar ń pe Umar pé ká lọ bẹ Ummu Ayman wò gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe máa bẹ̀ wò ẹ̀kọ́ ńlá apá nàbì nítẹríba ń bẹnu eléyìí ànábì sallallahu alaihi wasallam ó nítẹríba tí ó bá jẹ́ tẹríba ẹrú rẹ lẹni náà tẹ́lẹ̀ wọn náà lọ bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ wọn náà ló tún fi fọ́kọ wọn ló tún wá ń bẹ̀ wò kí ni ọba kò ń jẹ kí ọba kò ń já tóbi wá jẹ́ pé ńgbà tí ewúrẹ́ ọ̀wá bí ma ọmọ tiẹ̀ tó bí ó tún ju màálù lọ kò lè tẹ̀sẹ̀ tó wáyé pé ká tó bó ti ṣe gbà ẹni tó ti jẹ́ olówó ẹni rí tọ́bọ̀kùn ẹrú kúrò lọ́rùn ẹni bó tilẹ̀ jẹ́ pé kìí ṣolówó ẹni máa ń gbà tá àjẹrú ṣùgbọ́n yóò tún máa jẹ́ màwùlá èèyàn kí wọ́n ń pè ní màwùlá òun náà ló lówó mi tẹ́lẹ̀ rí tó ti wá bọ́kùn ẹrú kúrò lọ́rùn mi báyìí olówó mi tẹ́lẹ̀ rí olówó mi tẹ́lẹ̀ rí ọkọ̀ jẹ́ ẹni tó lè fojú di ọkọ̀ jẹ́ ẹni tó lè sọ pé ọ̀rọ̀ tiẹ̀ báwo ló ṣe já sí tó ṣùgbọ́n anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó má nàbì máa bẹ arábìnrin yìí wò ẹ̀kọ́ mi òun náà nípa nàbì fi dáadáa pàdé dáadáa nítorí pé arábìnrin yìí ṣe dáadáa sànàbì sallallahu alaihi wasallam dáadáa tó ṣe sànàbì òun náà ni gbígbàtọ́ tó gbàtọ́ ní kété tí wọ́n bí fífàmára tó fàmára ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam ń délé ayé ẹni ó ṣerú eléyìí kìí ṣe ẹni tó yẹ ká gbàgbé bọ̀rọ̀bọ̀rọ̀ ìdínú sànàbí sallallahu alaihi tó fi máa ń bẹ obìnrin yìí wọ̀ jẹta bá ṣe bẹ́ẹ̀ sẹ́ni tó jẹ́ pé gbígbà lọ́gbà wá tọ́ láwọn ẹnu ọjọ́ rondó péréte gbígbé ló gbé wa láwọn àsìkò díẹ̀ làwọn wá gbàgbé rẹ̀ fún là ń bẹ́ẹ̀ wò. lẹ́yìn ìgbà táwa ti dè èèyàn ńlá àbí ńlá wo ló lè ló le jẹ́ ńlá kọjá ànábì ọlọ́ọ̀lọ́ kò sí ànábì wa ń bẹ̀ wò ọ̀ràn ti dáadáa tó ṣe yẹn dáadáa tó ṣe sí nígbà kékeré rẹ̀ tọ́síkọ́ ànábì náà ti ṣe dáadáa míì sí bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ tánàbí wa sallallahu tó bá ń ṣe bẹ́ẹ̀ eléyìí fi hàn pé a jẹ́ eléyìí tó yẹ ká máa ṣe sáwọn ìyá wa á dáadáa tí ọ̀gbọ́n lẹ́gbẹ̀ẹ́ ni nítorí pé ẹni tí ọgbọ́n ọ̀tọ́ lẹ́yìn ìgbà tán bí ọ kí wọ́n á ní bàbàrà tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ìyá rẹ̀ tó lóyún rẹ̀ sínú fóṣù mẹ́sì lásán ni tó ṣe nǹkan bíntín pátápátá gbà ni tó ṣe kìíní ẹ̀ sókè nǹkan bíntín pátápátá gbà. òun ni ní tó ṣe lẹ́gbẹ̀ẹ́ màmá wa tó ṣe wàhálà lórí wa màmá wa tó rù wá ká ẹlòmíì ò tí ì máa o wípé màmá òun ga ẹlòmíì ò máa àyè tó yẹ ká tó màmá òun sí òdìjọ́ tí wọn náà bá fẹ́ yà wò wá dá a mà tọ́mọ mi ọmọ abú ni fún yà nítorí pé ẹlòmíì ọkà ya kún kankan lásìkò ìgbà tí wọn náà bá yẹ wò tí ìyàwó rẹ ti ń gbin tí mi gbin bí ẹni tí ó kù tí ó bọ̀ ẹgbẹ́ ní romi o ó tún dẹ́yìn orí ni ó ẹsẹ̀ yìí ò tiẹ̀ fi mí lẹ̀ ni máa fẹnu wá rọ́ọ̀bù kékeré ní bá a bá tiẹ̀ bí máa rí. ìbá baa ọmọ ẹlẹ́yìn adìẹ ọmọ adìẹ wá ṣe é fi ọmọ èèyàn torí àwọn òwe bú tí ó ti ẹ parí pété àwọ̀ ọ̀bà màríà wọ ẹ̀yìn afá ọmọ ẹlẹ́yìn lẹ́yìn àjà ó kó tán ọmọ ẹlẹ́yìn yẹn náà sì jẹ́ wájú ní ọkọ ọmọ tiẹ̀ sí ẹ sáré ọmọ wájú yẹn náà lásán tọ́mọ adìẹ àbọ̀ ọmọ yẹn wá wí ọmọ èèyàn wọ́n ti ti pọ̀ Ah, àwọn ìyá ṣe wàhálà àwọn ìyá rí ìpọ́njú ìyá mi kún torí ọmọ ìyá ti lọ ọmọ ló kù láyé àwọn ìyá yẹn wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn wọn ò ṣe mákàpù ẹni tó kàn gba ànábì tọ́ nígbà àwọn bíi tàbí abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ lànàbì wọn tún wá ń ṣe dáadáa sí i títí ànábì fi kú ànábì máa bẹ̀ wò. ọmọ mi sì wà tó ẹ pé ó ti lọ wò yá rẹ ká ẹni sìn ilẹ̀ ta ẹlòmíì ó ti lé lọ́dún báyìí ó ti fojú gánni pẹ̀lú ìyá rẹ̀ ọmọ mi ọmọ abúti ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí pé a fẹ́ rí ọ a fẹ́ rí ọ wọ́n á pè yà bá kú ni ẹja gbọ́ wọ́n fẹ́ rí ọyún ìtayé ń wí òlòjìká àbí òye wa torí wọ́n ní òkè yín olókùn tí òjìká rí i. tọ́hún subhanallah ah nígbà tí Ànábì sallallahu alaihi wasallam wá fi yé wa pé àlìjẹ́nà yín ọba sọ bẹ́ẹ̀ kí lè bá fún yàwó gba wọn sọ bẹ́ẹ̀ tá a tún mọ̀ iná á rí gbogbo ntọ́ máa ń ṣe fún yàrá ọba wa sọ ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ òrónú àtúbọ̀tán ẹ tí wọn bá lọ rí wọn owó wọn máa béèrè èmi ò sì lówó tí ń fún wọn kì í ṣe owó ló máa ń sọ̀fù gbogbo problem. sẹ́yìn mọ̀ kó bí mi wà pẹ́kí tó bá kàn fojú rí ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tí ń ṣe ó sì sá lọ. tó wọ́n sọ pé àwọn ọmọ wa tẹ́ rí yẹn ìpín kan nínú ẹ̀dọ̀ wa ni wọ́n jẹ́ èèyàn kì í mà ó dìgbà tí nǹkan bá sọ mà òbí ó nípò tí wọ́n tó ọmọ sí ọmọ yìí tòbí sípò tí òbí tiẹ̀ tó ń sí lọ́dọ̀ tiwọn o ọmọ ìsábà àbí òye wa ọmọ ìsábà kò bí kún gẹ́gẹ́ bóbi ṣe máa kọ́ máa kún tírẹ̀ lọ́lọ́run sì sọ pé yusikumullahu fi awladikum lidhakari mithlu hazzil unthayayn. àwọn olùmọ́ni kí ló dé tó fi jẹ́ pé àwọn òbí lọ́lọ́run ẹlẹ́dàá wa ń ṣe wọ̀síyà fún lórí àwọn ọmọ wọn pé wọ́n ṣe pín ogún yín nì lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú wọ́n à ṣe wọ̀síyà fún àwọn ọmọ lórí àwọn òbí pa bí ẹ̀yin bá kú báyìí lẹ́ẹ̀ máa pín ogún yín fún àwọn òbí yín tẹ́ bá ń tọ àwọn àyà bí wọ́n ṣe ń pín ogún yẹn bọ̀ títí dópin ẹ rí i pé ọ̀rọ̀ ọmọ ọmọ lọ́kùnrin ọmọ lóbìnrin ọmọ lọ́kùnrin ọmọ lóbìnrin lọ́lọ́run ti síwájú òun náà lọ́lọ́run sì fi ń là illam yakun lahu walad fa in kana lahu walad wa warithahu abawahu fali ummihi sudus ọlọ́run máa sọ pé tí ọba bímọ tó bá sì lọ bímọ àjẹkútà wọ́n ní tó fà á ní pé ọkàn òbí súnmọ́ ọmọ ju bọ́kàn ọmọ ti ṣe súnmọ́ òbí lọ gbogbo wa ní ìbọn ọmọ náà ni wá ìbọn ọmọ kálukú wa náà àbáyé sọmọ lọ́dọ̀ òbí kálukú má ti sìnkú ọjà láti sọmọ ọmọ ni wọ́n fáwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ òbí yẹn ni wọ́n ìwọ náà ti wá bí ní sí ìwọ náà ti fi máa níbi láàrin bàbá rẹ àti ọmọ rẹ ìwọ ọkà fún tu ẹ dáhùn ẹ dáhùn àwọn ilé bẹ́ẹ̀ náà ti mọ̀ ọmọ lẹ kà fún bàbá yìí sọ sọ pé ẹ wọ́n mú fún bàbá rẹ láti bí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn bàbá òní pọ̀ mọ́ fi ẹ̀ bá wọn kàn sàn ẹ̀ bàjẹ́ àwọn ti rẹ̀ bàjẹ́ àbí òye wa báwọn ẹbí rẹ bàjẹ́ bọ́mọ ti sọnù tọ̀ náà sọ pé ọmọ rẹ ó ti tó ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn o táwọn ọmọ òdi rẹ́ran jẹ pẹ̀lú ọmọdé a yáàni láàrin iṣẹ́ tí wọ́n ti ẹ̀sìn sọ fún mi ti pẹ́ ẹ kọ́lá fún bẹ́sikẹ́ àbí òye wa pé ọlọ́ra bẹ́sikẹ́ wa torí pé òun wò pé àwọn ọmọ yìí àwọn lọ́yẹ̀ kó wọ́n dàgbà kó jẹ́ pé wọ́n jogbo olúwa rẹ̀ àbí òye wa nítorí ẹ bá lọ kú nísìn mm-hmm. àmọ́ bàbá eléyìí àwọn ń lọ kó kú wọ́n bá kú mọ́pọ̀lọpọ̀ ọmọ ẹsẹ̀ máa ronú nù torí àkàràmọ̀kọ̀mọ̀lá ẹ rí i pé látara abánàmì sẹ́ǹsì ẹ̀kọ́ ńlá ń bẹ̀ẹ̀bẹ̀ ẹ̀rú tọ́gbà ọ̀tọ̀ lọ́wọ́ ọjọ́ díẹ̀ lẹ́yìn ìgbà tán bí ọ tí ń sì máa bá wọn gbé ọ mára bẹ́ẹ̀ kò sí jù bá lọ ànábì máa bẹ̀ ẹ́ wò ṣáájú kánábì ò tó àwọn sọ̀hábà ńlá yìí wá kẹ́kọ̀ọ́ látara anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà láwọn fẹ́ bẹ Ummu Aymanu gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe máa ń bẹ̀ wò. ìbéèrè kan á wà níbi Ummu Aymanu obìnrin anábọ̀ sallallahu alayhi wa sallam ọkùnrin ìgbà ụmụ Ummu Ayman jẹ́rú fanabi sallallahu alayhi wa sallam wíwọlé lọ sọdọ rẹ̀ kò sí nǹkan kan tí ọbẹ̀ fa wàhálà ikpe eru nítorí pé ẹrú àtòhun àti nǹkan tó ní nǹkan níní fún olówó rẹ ọrọ ọkùnrin kan kò ní máa dá wà. pẹ̀lú obìnrin kan láyè kan àfi kí ṣetán ó sì kẹta wọn kò lè wáyé láàrin olówó ẹrú àti ẹrú nítorí pé ẹrú nǹkan alára ọtọ́ sí olówó rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn múmìnì nínú ròyìn wọn òun náà ni kí wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn múmìnì wọn yìí ṣe zina ẹnikẹ́ni ò lè sọ pé òun rí di múmìnì kàrí fún kẹ́ni àmọ́ àwọn ìyàwó wọn àwọn èso abẹ́ wọn lọ́dọ̀ àwọn kí ló fẹ́ máa ṣọ́ abẹ́ rẹ̀ sí lọ́dọ̀ àwọn kí ló fẹ́ yàwó fún àbí àwọn ẹrú tí wọ́n ní kápá lórí wọn àìkókó ara wọn ń jánu níbi wọn ṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ àwọn ìyàwó àti àwọn ẹrú wọn kò sọ wọn dẹni ebú fa innahum ghayru malumin kò sọ wọn dẹni ebú. ó túmọ̀ sí pé Ànábì sallallahu alayhi wa sallam kó tó di pé wọ́n bọ́ okùn ẹrú kúrò lọ́rùn Ummu Ayman ààyè ìbéèrè yẹn ò sí nítorí pé ẹrú nǹkan àní fún olówó rẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn ẹbí sallallahu alaihi wasallam tó ti bọ́ okùn ẹrú kúrò lọ́rùn Ummu Ayman táwọn ẹbí sallallahu tó mú obìnrin yìí fi fún Zayd ibn Haritha abẹ́ kí la fẹ́ tó sí pé ànábì máa bẹ̀ wò ànábì máa bẹ̀ wò nítorí pé wọ́n kékeré rẹ̀ ó súnmọ́ jẹ́ kó fún ànábì ẹ̀yin sì mà wípé ẹni tó bá fi lékùn yàn lọ́yàn ó ti di ọmọn mìíràn rọ́dọ̀ à ó ti di yẹ ẹni látàrí pólé ni àárí kàbẹ́ ẹ̀kọ́ tẹ̀lẹ̀ rí báwo wà lànàbì sallallahu alaihi wasallam ṣe wá jẹ́ pé pe ń dá lọ sọ́dọ̀ rẹ̀ òun náà ló sọ fún wa pé ọkùnrin kan kò ní í dá wà kan pẹ̀lú obìnrin kan àfi kí a sọ pé bẹ́ẹ̀ òfin yẹn ti yàtọ̀ ṣùgbọ́n ànábì wa sallallahu alayhi wa sallam tó bá wà pẹ̀lú Ummu Ayman ní ìgbà tí wọ́n ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ so kò dájú kó lè ṣe rárá rárá rárá bí ṣe tán kó rí ọ̀nà. àti fi ìfẹ́kùfẹ́ ọkàn lọ síbi ìfẹ́ ìbálòpọ̀ kí ìbálòpọ̀ sí ọkàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam iná ló fà á ló fi jẹ́ pé ummul mu'minina Aisha radiyallahu anha ìgbà tí ń fún wa níròyìn nípa pé Ànábì wa sallallahu alayhi wa sallam ó máa ń fẹnu kónú pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tó wà nù siyam Ramadan Aisha wa parí rẹ̀ pé wa ayyukum amlaku li irbihi min rasulillahi sallallahu alayhi wa sallam tani nínú yín tani nínú yín ìlú wa lè ní ìkápá àti kó ìfẹ́ ìbálòpọ̀ kan rẹ̀ níjànú tó ànábì wa sallallahu alayhi wa sallam kò sí. ìwà tó ẹ̀kọ́ nǹkan lọ títì lásán nàró obìnrin ma ti máa wọ̀wọ̀ O si dánù ó sì dẹnu ti wòran lọ ló ọgbà sì tó ara àgbàlagbà láìsí bẹ́ẹ̀ ni nítorí a lè kóra wa ń jura wa lọ ẹlòmíì ní sìn ẹ rí pẹ̀lú ìyàwó tó lòún fẹ́ wọ́n lè jẹ́ pé gbogbo ẹnu ẹsẹ̀ fi fẹjọ́ sùn fáwọn obìnrin yọ̀ọ́sàn yọ̀ọ́sàn náà ni tí wọ́n ti rí ìyàwó rẹ̀ tẹ̀lé ìyàwó báyìí ọkàn tó ara ni ìyàwó ọba wọn pé tá a lábẹ́ ṣe ó sì ti tánu ó ti tán náà ó tún ti jọ́ mi ọjọ́ rí bọ́lá ọba tó fún mi lókun àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó sì kọ́ agbádá wọ̀ ọjọ́ tá fáwọn alẹ́ náà ó kọ́ agbádá wọ̀ tí ìmọ̀ra rẹ̀ fẹ́lẹ̀ sòǹtorí ẹ̀ anábì sallallahu alayhi wa sallam wọ́n lòun ló ní kápá jù láti kó ìfẹ́ ìbálòpọ̀ tí máa bẹ lọ́kàn láti kó oníjànú gbogbo ẹlòmíì lọ. tọ́ Abubakar àti Umar àwọn méjèèjì lọ wọ́n bọ́ lábẹ́ ọkùnrin kan kò ní bẹ pẹ̀lú obìnrin kan láyè kan àfi kí ṣètọ́ni ó ṣe kí ni kó sì kẹta wọn bí ṣètọ́ni bá tí ọba wá ń bì yóò sì ké lọ́wọ́ yóò sì kẹta lànà bí sọ àbí yóò sì kẹrin àdúpẹ́ mo rò pé rí ibi tí àwọn ti bọ́ torí ẹlòmíì olùrẹ̀ ọmọ owó sẹ́ni pé after all ìbá ara ń sọ̀hábà <laughs> ó rí wọn àwọn náà rí ọ àwọn rí ọ owó rí wọn sọ eléyìí ń jẹ́ báwọn ìgbà tí wọ́n dọ̀dọ̀ Ummu Ayman bákẹ́t obìnrin bá bẹ̀rẹ̀ sí sunkún ẹ̀sùn má gbàgbé tóbìnrin bá dàgbà tó bá ti dàgbà débi pé kèé ṣe gbogbo èèyàn ni wọ́n máa wù pé ah obìnrin ah obìnrin ọlọ́ni kò sí ní tó burú kí wọ́n máa sọ ẹ̀wù wọn lẹ̀ ìyẹn ni pé ẹ̀wù tá máa fi bo gbogbo ara o jìlìbáàbù tó bò wọn látòrí títí délẹ̀ yẹn wọ́n lè máa bọ́ lẹ̀ tí ó jẹ́ pé ru àwọn aṣọ táwọn tá à ń bá wí kí ẹ máa bora yín táwọn ń wọ nísìn bíi jìlìbáàbù tí ó bẹ̀rẹ̀ láti èjìká tí ó bẹ̀rẹ̀ látòrí bí aṣọ tá a wọ̀ àmọ́ tí òpin ká má rọwọ́ tí òpin ká má rẹ́sẹ̀ so tí òpin ká má rojú wọ́n lè máa wọ̀ ọ́ tóbìnrin bá ti dàgbà ọlọ́run ni tó bá wù wọ́n ni o kì í ṣe túláàsì o tí ò bá wù wọ́n kó bora wọn títí tí wọ́n fi kú àwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ ni tí wọ́n bora wọn títí tí wọ́n fi kú lọ́pọ̀lọpọ̀ sàlẹ̀ sà nítorí òfin tó sọ pé lèkó lè sàkẹ́tọ̀ tí ń là kẹ́tọ̀ kò sí ń tọ́ jábọ́ tí ọ̀rẹ́ ni mu mo rò pé wa ẹ wá nígbà tí ẹ̀pá dànù lórí ọmọ ẹlẹ́pà ó sì kó àmọ́ kò kó tán ó kú mẹ́rin ọ̀kan lọ́ọ̀kan ọ̀kan ńtòsí ọ̀kan lọ́hùn ọ̀kan sẹ́mi kọ́ pọ̀lọpọ̀ irú ebi wo ni ọ̀ máa pa yẹn àbí òye wa tá a máa mẹ́pà mẹ́rin lọ sọkálukọ máa lọ ìwọ náà tún fẹ́ mú ọmọ àwọn pé wọ́n kàn lè máa wúrú ẹ pé arébìjẹ lélẹ́yìí ẹ̀pà lọ ń sà ẹnì kan ta sàn sàn ni tọ́ba débi yóò mú yìí tọ́ba tó kan sàn yóò tún lọ mú tọ́ba ẹ bàbá yẹn kọ́ màtún nù ọ́n sí ọ̀kárí ọmọ mi ọ̀dà fún ọ ẹ̀pẹ̀lẹ́pà wọ́n ní kì í ṣe gbogbo ntọ́ba jábọ́ ní òní rẹ́ni mu kìí ṣe gbogbo ńtọ́ bá jábọ́ ni òní rẹ ni mu wọ́n máa fi ṣàpèjúwe pé tẹ́ ẹ bá sọ pé arúgbó lobìnrin yìí arúgbó nǹkan rẹ lòmíì wá. ó ti àá tó tó láfíríkà tí wọ́n ní kọ̀ sárúgbó ń Ghana àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ tó torí di eléyìí kó bora rẹ̀ láti rí kó máa bora rẹ̀ láti rí. tòǹgbà tí wọ́n lọ bá Ummu Ayman ọba bẹ̀rẹ̀ sí sunkún ó ń sunkún wọn á ní irú ẹkún wo wá lẹ̀ ń sùn yìí anábì ti kú kèésò kèésà náà máa yọ̀bọ̀ kè kí ló ń pẹ́ ẹkún àmọ́ ta'lamina anna ma 'inda Allahi khayrun li rasulillahi sallallahu alayhi wa sallam sẹ́yìn ọ̀mọ̀ dájú ni pé n ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ó lóore jù fánàbì sallallahu alayhi wa ó lóore jù kọ́sẹ́kù láyé lọ. àwọn náà gbọ́dọ̀ máa òdodo yìí o wípé tó bá yẹ pé múmìnì bá ní wa tá a sì jẹ́ ẹni ọlọ́run lódodo a sì jẹ́ ẹni tí ń tẹ̀lé tí Ànábì sallallahu alaihi wasallam tá a fi po bọ́yọ̀ ní ti ń bẹ fún wa lẹ́yìn ikú ó ju ayé yìí lọ. kátó wá pa Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam sayyidu waladi Adama yawma al aṣáájú gbogbo ọmọ anabi adam lọ́jọ́ gbẹ̀ndà kìyàm tí èsì ti fà rẹ̀. torí di eléyìí iyèméjì ọ̀gbọ́dọ̀ wọnú ọkàn wa ìpè rere tí ń bẹ fáànàbì sallallahu alaihi wasallam lọ́dọ̀ Ọlọ́run ó ju gbogbo nkóhun tọ́lọ̀ lè fún lẹ́yìn lọ. walal akhiratu khayrun laka minal ula ìgbà yín lóore fún ọ ju àkọ́kọ́ lọ akramakumullah bẹ́ẹ̀ náà ni wọ́n náà àmọ́ kí ló dé táwọn ń bẹ̀rù kú kí ló dé táwọn ń bẹ̀rù kú à ẹ sọ pé àdàmà náà ni eléyìí wọ́n ń pè ní khawfun tabi'i ìbẹ̀rù tọ́lọ̀ ti dá mọ́ gbogbo yẹn ń bẹ̀rù kú náà ni ẹnì kó o sì sí wọ́n á lọ dáná sunra rẹ̀ ló kọ́ pálí tiẹ̀ sú mi. ìkú esi na náà kó lè wọ́tí tí ó da epo síra rẹ̀ lára tí ó kan lò tí ó farabalẹ̀ tí ó dákẹ́ tí tí pariwo tí ò sì ní sá tòsíọ̀mọ̀ ọmọ ké oró oró ẹgbà mi ò kọ́ gbàtà ni ebi ọ̀lọ́ sọ pé ayé ti ọ̀fẹ́ lọ wọ̀ bóun ni wọ́n ń ṣe lọ́hùn torí ẹ̀sìn lọ òpònú ọmọ wípé tóun bá yí ọmọ lásán ni àwọn bàbá ńlá bàbá ńlá ń retí ọ̀dọ̀ lọ. ànábì ti parí ẹni yóò wọ ọba fọ ara rẹ̀ ṣe kú para irun tó fi para náà fi nu náà jahanna lálùkìyàmà ma kúkú lọ lẹ́mí tuntun ilẹ̀ orí lẹ́mí ẹjẹ́ ànámẹ́rẹ́ abẹ́ rí nǹkan mẹ́ èèyàn fọwọ́ ara rẹ̀ para rẹ̀ ọwọ́ ni àwọn máa lọ sọ àfi tó máa lọ sọ ọ̀nànú jàǹdà torí de eléyìí ẹkún tí Ummu Ayman ń sun kì í ṣe irú ẹkún tánàbí sallallahu alaihi sọ pé innal mayyita la yu'azzabu bi ahlihi alayhi dájúdájú á máa fìyà jẹ òkú nítorí ẹkún táwọn èèyàn rẹ̀ ń sun lórí ẹ̀ kìí ṣe irú ẹkún yẹn ló ń sun wọn. so irú ẹkún tí wọ́n ní wọ́n máa ti torí rẹ̀ fìyà jẹ òkú wọn náà ní ní ti tẹ́ bá gbọ́ pé èèyàn kú tí gbogbo owó àmọ́ wa sun àsunhu ẹ tún gbọ́ táwọn kan fèrè tí wọ́n lágbá kékeré kékeré ẹkún òjì òkú ẹkún òjì òkú gbogbo àsunhù yóò tún máa fàyà fókùnù rárẹ̀ ẹsẹ̀ máa pé inú àwọn ẹ̀dá tí wọ́n mọ̀rú ẹkún yìí sùn pọ̀ yóò bá jọ kàn torí kí wọ́n má pè mí mọ́ pa yóò bá lẹ́bù wọ́n lè ti máa rẹ́rìn bọ̀ kí wọ́n máa jẹ àgbàdo bọ̀ àgbàdo àtàgbọ́n tòun ti máa jẹ bọ̀ bó jẹ bọ́ọ̀lì ni nígbà tí wọ́n súnmọ́lé wọ́n ti máa sọ fún àti súnmọ́ bẹ́ẹ̀ àti súnmọ́ ṣé o <laughs> bá lẹ wàá pa àwọn òfin wọ́n á ti súnmọ́ bẹ́ẹ̀ sọ fún àná ńlá ṣé bá lẹ irọ́ burúkú àwọn náà máa sọ pé ta lọ́wọ́ àti òsùn àwọn kan ń tajẹ́ tì àwọn èèyàn àwọn máa kó kọ máa òsùn kún wọ́n máàkì rẹ̀ ó sunkún gba eléyìí ó sunkún ẹkùnrin ọ̀wọ́ra ayé nu ayé àwọn wọn pa yorùbá lẹ́wù tó torí di ẹlẹ́ ẹlòmíì ó tún sọ́ra rẹ̀ múlẹ̀ kẹ́lẹ́ pé kò lọ́wọ́ nù kú rẹ̀ kò lọ́wọ́ tó <laughs> anabi sallallahu alaihi wasallam sọ ike látàrí ẹkún tẹ̀ ń sun àsunhu lórí ikú ẹni tó kú wọ́n á máa fìyà jẹ òkú ọlọ́run sọ pé wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujzahu al-jazaa al-awfa ìkọlọ́run ọba ò ní pèsè ẹ̀san kan fún ẹ̀mí kan fẹ́ẹ̀dá kan fẹ́ẹ̀yàn kan àfi tó ṣe láyé iṣẹ́ tó sì ṣe láyé wọ́n fi hàn ìwọ náà rì ọlọ́run wa san lẹ́san tó ṣe déédéé pẹ̀lú iṣẹ́ tó gbélé ayé sí i kí wọ́n á nìtumọ̀ èmi ó jí ìyá tẹ́lómi sí ìdínú tí Aisha sọ wípé irọ́ ni ànábì ò lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sàhábà mi gbọ́ Ibn Umar ń gbọ́ fanabi sallallahu alaihi wasallam sọ pé innal mayyita la yu'azzabu bi buka'i ahlihi alayhi àwọn aṣọ pé alla taziru waziratun wizra ukhra tọ́lọ́wọ́n bá sọ arú ẹrù ẹsẹ̀ kan onírú ẹrù ẹsẹ̀ lomi bí ẹsẹ̀ wọ́n sún àsun lórí rẹ̀ kọ́. yẹn kí tó máa sun àsunwú lórí rẹ ìwọ lóru àwọn náà ti dáràn o àwọn òru yẹn rẹ ni wọ́n fi máa jìyà nínú sàárì rẹ torí ẹ mọ̀kò bókù yín o ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa tí ń Ibrahim ó ju anabi sallallahu alayhi ni wọ́n á mú omi jẹ jáde náà anabi fúnra anábì ní ìkẹni tọ́lọ̀ wọn bá fi sọ́kàn ẹni tí tó fi sọ́kàn àwọn ẹni tó jẹ́ tó jẹ́ ní àánú nínú àwọn ẹrú ẹ̀ torí ti jẹ́ tó bá gbọ́ lọ́n ti yọ àánú kúrò lọ́kàn tiẹ̀ anábì wa sọ pé innal ayna la tadma' wa innal qalba la yahzan wa la naqulu illa ma yurdi rabbuna. ما يرضي ربنا وإنا بفراقك يا إبراهيم لمحزونون omijé ń dà lójú ọkàn ń bàjẹ́ amáàní fẹnu wa sọ tí ó mú kọ́ lọ́n wa àmọ́ ṣá o ọkàn kẹ́ ẹ sorí kọ́ kómi jẹ́ ọmọ dà lójú nítorí pé èèyàn kú ẹ̀ sẹ́lọ̀ àmọ́ hó ẹ ń gbogbo fèrè ń èèyàn dà. ẹkún tí Ayman ń sun ní ìsìnkú é ṣe lórí ikú ànábì sallallahu alayhi wa alihi wa sallam. ṣùgbọ́n ẹkún tí ń sun ní ìsìn wọ́n ní tìwọ̀ ọ̀mọ̀ pé tí ń bẹ lọ́dọ̀ lórí fànàbì ju kọ́ máa bẹ láyé lọ ni. nítorí ọlọ́run mú sẹ̀sà ànábì ti sọ náà pé ànábì kan ò ní kú àfi kọ́ lọ́wọ́ bó fún lẹ́sà sí ṣé ọfẹ́ kú àsìkò kú rẹ ti tó abọ́fẹ́ máa wà láàyè ni ọlọ́run ti sàdé pé kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ni ọ̀tọ̀ kú o ọ̀sẹ̀ nídìí pé sóò ní kú gbogbo ànábì náà padà kú ni so wọ́n bí ànábì wa náà léèrè sallallahu alaihi wasallam ṣé àwọn alábàárìn tí àyè wọn ga lọ́dọ̀ náà lọ fẹ́ wà pẹ̀lú wọn ni àbọ̀ fẹ́ sẹ́kù láyé ànábì sallallahu alaihi wasallam ni ma'a rafiqil a'la ma'a rafiqil a'la ma'a rafiqil a'la bánàbì sẹ́kù ni wọ́n fẹ́ bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga nípò wọ́n fẹ́ bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga nípò wọ́n fẹ́ bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga nípò yàtọ̀ sísọkúsọ táwọn kọrin yóò máa sọ. So wípé wàá fi ilé ayé ẹ̀ṣẹ̀ àtìyà ó fi sílẹ̀ ọlọ́ba bàbà àbẹ́ gbọ́n kan mẹ́ so ẹ ẹ ẹ ó ṣẹ̀ṣẹ̀ ń lọ nú yàrá yìí ó ṣẹ̀ṣẹ̀ ń lọ nú yàrá yìí turkey anabi sallallahu alaihi wasallam sọ pé walladhi nafsi biyadihi la yasma'u bi ahadun min hadhihi al-umma yahudiyyun aw ثم لا يؤمن بالذي أتيت به إلا دخل النار رواه مسلم مفتي الله تي أمين من بلور بورا أني كان معلومة àìsí sọ pé àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí bá ń bẹ láyé láti ìjọ tọ́lọ́ ti sànábì lánàbì títí tí ó fi dijọ́ gbẹ̀ndà kìyàmù ẹnì kan ò ní gbọ́ nípa mi nínú àbí nasara ẹ wọ àwọn tọ́lọ̀ tánàbí sallallahu alaihi wasallam fi ṣàpèjúwe sèbáwọn náà wọ́n mọ̀ pé àwọn wà lórí ẹ̀sìn kan kọjá jù àbáyọ̀ tán pera àwọn christian ṣùgbọ́n májèmú ni kò gbọ́n pa mi sọ láti tá ń pè lásán òun náà tó kò gbọ́ nípa mi kọ́ wá kọ̀ láti gba ntọ́lọ́wọ́n bá fi rán mi gbọ́ anábì ni wàláhì ọ̀wọ́ náà ni. yóò wọ a ọlọ́run adúpẹ́ fún ọ tó jẹ́ àti nọ́mbà mu àwọn wọn bí jésù ìyá jésù wà ń wọn bí títí twenty five àbí déètì wọn máa bí wọn ń bí so wọn tún lè sọ pé kàlẹ́ndà kan kan fẹ́ bẹ̀rẹ̀ wọn tún máa yin kí pè náà rí rọ́kẹ́tì àbí kí gbogbo gbogbo òlu adúpẹ́ fọlọ́ bí wọn náà bá ṣe máa ṣe wèrè kánú bá tọ́ bẹ̀rẹ̀ láti fi takí tọ́ máa gbé lọ títí dé akọ́létà wọ́n máa fi bàbá alágbádá pẹ́ ẹ̀fínmílẹ̀ ẹ̀fínmílẹ̀ kàlẹ́ndà ń bọ̀ ọlọ́yọ <laughs> ee ọlọ́yọ ọ̀hún amọ̀pẹ́ dú wàhálà ìtúndọ̀ pọ̀lọpọ̀ láàmú lò ọlọ́run ti kọ́kọ́ yọ wá ná kò sí tiwa náà ń dàdà ká ọwọ́ akókò adúpẹ́ fọlọ́ ká máa sin lọ ọ̀pọ̀lọpọ̀ èsìn lọ ọ̀pọ̀lọpọ̀ èsìn lọ torí di eléyìí báyìí ẹni tí o bá ti ṣe islam tó bá fi lè kú orí ibú ni o ṣe. Ummu Ayman ni ah, wallahi la abki inni la a'lamu anna ma 'inda Allahi khayrun li rasulillahi sallallahu alayhi wa sallam. èmi yìí sunkún nítorí pé mi mà pé n ti bẹ lọ́dọ̀ ọlọ́run ló lóore jù fún anabi sallallahu alayhi wa sallam. torí khayr lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni akhyaru ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ af'al at-tafdil gẹ́gẹ́ bí shar ọ̀nà shar af'al at-tafdil yẹnni kí ló lóore jù kí ẹsẹ̀ pé ló lóore ló lóore jù fún anabi sallallahu alayhi wa sallam walakin abki anna al-wahya qad inqata'a ẹkún tí mò ń sun náà ni ẹkún pé iṣẹ́ tọ́lọ̀ máa fi ránṣẹ́ láti sánmà ti tán iṣẹ́ tọ́lọ̀ máa fi ránṣẹ́ láti sánmà ti tán ẹ ti ń pa mí ẹkún jù bá subhanallah pálukùránì ti tán nǹkan mi ò ní sọ̀kalẹ̀ mọ́ sọ àwọn sọ̀hábà gbẹ̀sìn yìí o àwọn mọ̀ pé ńgbà táwọn àbí kú wáhàyí ti tán ò sí mọ́ tí ó sọ̀kalẹ̀ ní tuntun àdìsí ò sí mọ́ dáàgbọ̀ yàtọ̀ sí ti sọ fún wa ní ti ń bà mí iṣẹ́ bá sì ń sọ̀kalẹ̀ láti sánmà ìdùnnú ńlá ni ó jẹ́ fáwọn àti àwà láwùjọ bíi títí ń sọ̀kalẹ̀ ìpọlọ ẹ̀dá wa sì ń sọ òfin kalẹ̀ fún wa tuntun ní tuntun ní tuntun ní tuntun. tó ìgbà tí anabi sallallahu alaihi tó sì ti kú onìkan náà ni wọ́n sì sọ alukurani kalẹ̀ fún onìkan lọ́lọ́wọ́ sọ súnà kalẹ̀ fún kò sẹ́lómi nu wa kò sí bá a ṣe lè ga kò sí bá a ṣe lè lóye kò sí bá a ṣe lè lọ́gbọ́n kò sí bá a ṣe lè nímọ̀ wáhàyè yìí gbàgbé ẹ̀ kò lè sọ̀kalẹ̀ fún ọ. anabi sallallahu alaihi wasallam nìkan ní sọ̀kalẹ̀ ní ti ń pa mí lẹ́kún nìyẹn. tọ́jà fahayyajatuhuma òun náà wá fi tiẹ̀ ó tún fi ó fi mórí tiwọn náà wù ẹkún tiẹ̀ ti ń sun ó mórí tiwọn náà wù faja'ala yabkiyani ma'aha. làwọn náà bá bẹ̀rẹ̀ sí sunkún pẹ̀lú ẹ̀ làwọn náà bá bẹ̀rẹ̀ sí sunkún lóòótọ́ ni alukurani kan sí tí ó tún sọ̀kalẹ̀ mọ́ ó ti parí ó ti parí àdìtì tuntun mi ò sí tá a tún gbọ́ mọ́ lẹ́nu wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tẹ́lẹ̀ ìtì hàn pé ẹni tó bá manú rò yọ́n máa pé nǹkan ṣe wá látara wa muhammed. صلى الله عليه وآله وسلم. sallam torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé gbogbo àdánwò kò sí àdánwò náà tó lè ṣe mùsùlùmí má lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àfi ká mà ní àdánwò kékeré torí àdánwò ńlá tó ṣe wá náà ní kú ànábì wa alayhi wa alihi wa sallam. ìwà tó ń tìtorí pé bàbá rẹ kú màmá rẹ kú ọmọ rẹ kú ọkọ rẹ kú aya rẹ kú tí wọn náà para rẹ oníbànújẹ́ wo ló ju eléyìí lọ láti ju aláyé ti dáyé irú eléyìí ọ̀sẹ̀lẹ̀ rí tí wọn náà kú kúkú ọ̀dájú kó ọkàn kú dànù nítorí gbogbo àdánwò Muhammad sallallahu alayhi wa sallam ó ti di jábútẹ́ ọlọ́run ti fi ikú ànábì sallallahu alayhi wa sallam ó fi pa ìrònú wa rẹ́ lórí àdánwò yòówù ó lè bá wa nínú ìgbésí ayé wa eléyìí túmọ̀ sí pé ikú ànábì sallallahu alayhi wa sallam àdánwò ńlá ní fún àlòmọ́ bẹ́ẹ̀ náà ní ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan lónìí àwa tá a jẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àdáwò ńlá ni ní gbogbo àwùjọ tó lùmọ̀ọ́ká bá ti ṣaláìsí àdáwò ńlá gidigidi ni lágbọn pé níta ń rí gbọ́ lọ́dọ̀ rẹ̀ níta ń rí kà látọ̀dọ̀ rẹ̀ òye ọgbọ́n ẹ̀sìn tá a mọ̀ lójoojúmọ́ ọmọ ti dópin yìí mo láti wá rìn pàdé irú rẹ̀ mọ́ àfi tó ti sọ àfi tó ti kọ́ àfi tá a ti rí kọ́ lọ́dọ̀ rẹ̀ ṣáájú kó tó di pọ̀ lọ. àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ẹni tó ní làákàyè tí ò ponú làwọn mọ̀ pé nǹkan ti àlòmọ̀ lágbọ̀n abẹ́ wọn. èé ṣe lágbọ̀n ara pé àkàn rárá rẹ̀ máa ntí ń ṣe fálùmọ̀ ń dáadáa tala ní tó lè dì ẹ mọ̀ kó lùmọ̀ mi máa ń kú tá a lè ṣe tó ọgbọ̀n ọdún tá a ní rẹ́ni dì tá a ní rẹ́ni dáyè tí ń dì ọ́ olùmọ̀ mi máa kú jẹ́pẹ́ tí wọ́n bá fi èèyàn ọgbọ̀n kalẹ̀ wọ́n máa ṣiṣẹ́ tó nìkan dá ṣe lójú ayé rẹ̀ nípa ìlọsíwájú ẹ̀sìn àti ṣíṣe àlàyé rẹ̀ fálòmà èèyàn ọgbọ́n ó sì pín sẹ́yìn amáwọ́ wọn ò ní rí ṣe bó nìkan ṣe ra rí ṣe irú rẹ̀ ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láwùjọ mi so wọn kì í máa yí wọn ó dìjọ́ tán bá kú tó bá fi lè lọ níjọ́ náà ni wọ́n mọ̀ pé nǹkan sà wọ́n sòtà nàbì sallallahu alaihi wasallam dóní ẹni tó bá mọ̀ Islam náà mọ̀ pé nǹkan sí wa nǹkan sí wa. látàrí ikú anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú ìsìn ẹ̀ ń rìn lọ ibi tó wù yẹn ń bọ̀ lókè pẹ̀ ẹ tún máa wa mọ́tò ń wà kú wa ẹ máa tẹ ọ̀kadà ń tẹ̀kú ẹ máa gun ti ṣe ẹ pe ṣe ṣe pé ẹ̀yin nìkan lọ́lọ́run dá yìí fún bá ronú lórí sallallahu alaihi wasallam wa ní sinjama ànábì ń bẹ nù lẹ̀ Allahu akbar ó á ní dùn máa wà kí ni dùn máa wà pa àjẹrán adìẹ kí ni dùn máa wà máa rí pàmò àfi tí oúnjẹ lọ ọ̀gá wa òun bẹ lábẹ́ kéésì bí kò lọ bu nǹkan jẹ kó para rẹ kó wọn náà fẹ́ lọ abẹ́lẹ̀ àmọ́ máa ronú pé kò sí bá ti ṣe sọ̀kò tí ó ń jìnnà tó yóò padà bọ́ lẹ́njọ kan ìwọ náà padà dára lẹ́njọ ṣé dáadáa eléyìí tó lè jẹ́ kó bá dáadáa pàdé lẹ́yìn ìgbà tó bá kó omi tá a wà yìí omi tá a wọ́n wá lọ́ọ́ di ẹja nínú bú àbí kó di ẹyẹ lójú sánmà àbí kó kú di màláìkà tí wọ́n máa gbé sánmà àbí bá tiẹ̀ burú tó bàjẹ́ kéèyàn wá di kòkòrò fẹ́ pé wọ́n máa gbé abẹ́ ẹ̀ lẹ̀ kàlà lẹ́yìn ìgbàgbọ́ àwọn káfìrì ni ó dayé àtúnwá ó dayé àtúnwá bàbá tiẹ̀ tó ti kú látijọ́ ẹ̀kọ́ tí ì bàbá bàbá rẹ ò tí ì tún wa bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá rẹ wọn ò tí ì tún wa ó ní àwọn ọmọ bá wọn lè ti wá wọ ọpọlọ bàbá tiẹ̀ lọ́dọ̀ pọlọ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ so kò sátún wa o ayé yìí kan náà bàbá lò dáadáa ọba dáadáa pàdé bàbá lò lòkulò wọn náà lọ́ba kejì pàdé kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa kọ́lọ́ ẹlẹ́dàá wa kó fi wá mànà kó lé wa kún ní ìmánì kó lé wa jìnnà sáwọn pálapàla kó ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba kọlọ ẹlẹ́dàá wa kó forí jìn wá ká tó kú kó forí jìn wá lẹ́yìn ikú wa kó ṣe àlùjánnà ní ìpadà sí wa subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ok wọ́n ní nasara ni wọ́n tẹ́lẹ̀ wọ́n á islam lẹ́yìn tán lọ́kọ wọ́n á bí àwọn ọmọ nígbà tí wọ́n di mùsùlùmí ṣùgbọ́n nígbà tó kọ́ kú wọ́n tún padà di nasara padà ẹ sì ní ká ṣe dáadáa sáwọn ìyá wa ṣé ìyá tí wọ́n á ń ṣe ẹgbàá fún jésù yìí báyìí tó na wọnú ẹ ọwọnú ẹ gbogbo èèyàn títí yẹn gbà kó padà sí islam ó lọ mọ̀ kó dodo ní islam but wọn kà lè ṣe máa ní. ẹ̀yin ọ̀mà ṣe dáadáa sí títí tí èkú tó bá ti kú ọlọ́run ó sìn ajílẹ̀ rẹ̀ dóko lálàáfíà kò sí ní tọkàn wọ̀ mọ́ kò sí ojúṣe kan tí islam tún ní kó ṣe sí mọ́ lẹ́yìn ikú rẹ̀ gbogbo ojúṣe tó ṣe fún náà ní ṣáájú kó tó kú. lẹ́yìn jẹ́ ti àwọn ẹni tí wọ́n ń fẹ́ àwọn nàṣọ́ra náà. àwọn nàṣọ́ra ètò wọ́pọ̀ jù nínú wọn. wọn náà ní pé tí wọ́n bá fẹ́ mùsùlùmí sẹ́yìn ọmọ pé kó ṣe islam tí wọ́n bá ṣe islam yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn retí ìgbà tí nǹkan ò ní lọ déédéé má fọkọ fẹ́ gbọ́kọ́ máa bùkátà pé kọ́ máa náwó lórí mọ̀lẹ́bí ìgbà náà wọ́n wà yọ̀wọ́ omi lè sọ pé òun ṣe Islam ètò bá sì pẹ́ títí tọkọ yẹn ò fi kú ni tọkọ yẹn bá ti kú ó lè lóun ṣe Islam ó léwu púpọ̀ àkọ́kọ́ ńgbà tọ́lọ́ ń gbà pé kẹfẹ́ nasraniya ọlọ́run ní kẹfẹ́ wọn torí kẹ́lẹ́ sọ wọn di mùsùlùmí àbí májẹ̀mú tí wọ́n fi fẹ́ wọn ni pé tí wọ́n bá di mùsùlùmí kò síbẹ̀ tí wọ́n bá padà di mùsùlùmí òre ni tọ́lásì sẹ́kù lọ́mọ lẹ́yìn sọ́ọ̀tì tí ń lọ sọ́ọ̀tì tí wọ́n ń lọ mọ́ṣáláṣí má fi mùṣkílà ṣùgbọ́n nǹkan tá a wò ní pé ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin tí ìjánu lé wà lọ́wọ́ rẹ̀ tí obìnrin yẹn bá ṣẹ́kù nọ́sọ̀rọ̀ àníyà rẹ̀ tó sì ń bímọ fún ọ àwọn ọmọ jẹ́ mùsùlùmí ìsìláàmù ló lékún lópin ìgbà tí ìyàwó yẹn ọba ti gba stẹ́rìn mọ́ ọ lọ́wọ́ ìsìláàmù sì ó sì òfin lórí pé ọwọ́ ọkùnrin òun náà ní stẹ́rìn lé ọ wà títí tí ó fi kú. tọ́ntì pé islam mọ̀ pé àwọn jẹ̀bẹ̀lẹ́ńtẹ̀ kan wà tí ìyàwó tí ó ti sọ wọ́n di gbẹ̀wù dání ṣùgbọ́n gbà fọkùnrin láti fi àwọn kò gbà fún obìnrin wa láti lọ jẹ́ ìyàwó fún wa torí ẹ̀ka kíyè sára ọlọ́run wa fi ibìkan sọ wípé kò fẹ́ gírèsì dọ́kàsì ó lóore ju kò mùsùlùmá mùmínà lọ. àmọ́ wá ké gírèsì dọ́kàsì ló mú wọ lọ́ba fẹ́fẹ́ àyè sílẹ̀ ọlọ́run ti kọ́ ọba rere bọ̀ ń bẹ̀ ọjà bó ṣe jẹ́ àlejò kọ̀kọ́ wọ́n ní tí a bá wòye sí bá a ṣe ń kọ́lé ìgbàlódé a rí i pé ilé ìgbọ̀nsẹ̀ ilé ìtọ̀ àti kọ́ ọmọ pálọ̀ àbí yàrá alẹ́ pọ̀ a sì ti sọ pé ilé ìgbọ̀nsẹ̀ ilé àwọn ṣètọ́ni ìjẹta bá wá sílẹ̀kùn ilé ìgbọ̀nsẹ̀ yẹn lẹ̀ tó jẹ́ pé à ń wo ilé ìgbọ̀nsẹ̀ ránṣẹ́ láti inú yàrá nígbà yàwó àwa jáde kúrò yàrá àwa padà wọlé ṣé àdúrà mo fẹ́ wọ yàrá ti tó àbádùn àmọ́ fẹ́ wọlé ìgbẹ́ láti. àwa sọ pé èwo lọ fẹ́ wọ pé à ah, yàrá mo fẹ́ wà mọ́ tọ́lẹ́tì náà nílò náà lọ́fẹ́ títò kókó yìí báyìí lẹ́kùn rẹ̀ lọ́wọ́ àṣìṣe ẹ̀ ń bọ̀ bá tó fẹ́ lọ ẹnu lẹ́kùn rẹ̀ torí kálíbà mọ̀ wọ́n yàtọ̀ síra wọn kálukú ṣe nílẹ̀kùn tiẹ̀ àbí òye wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. wọ́n lẹ́ni tí ó ti sọ ọmọdọ́mọ òrukàn láti inú ìyá rẹ̀ sísìn tọ́jú ọmọ òrukàn lẹ́yìn ìgbà wọn bì í ṣé ọgbàládà àbí òní gbàládà tá a lọ aṣọ ọmọdọmọ òrùka láti inú ìyá rẹ̀ wọn ni ẹni tó bímọ gbọnà dínà ni táwọn ọkọ ọmọdé bí gbọnà dínà ọmọ zina làwọn pèpè sọmọ òrukàn àbí òye ọmọ zina kìí sọmọ òrukàn ẹ ń parọ́ lílẹ̀ ń sọpọ̀ ọmọ òrukàn ọmọ òrukàn báwo àlọ́ ọmọ zina ohun ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn ọ̀daràn yẹn àwọn ni wọ́n kó lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ tí wọ́n bá sẹ́ni tó bímọ gbọ̀nà zìnà bá wọn tọ́jú ọmọ yìí gbogbo ń tọ́ yẹ kí bàbá ó ṣe fọmọ náà ní ṣe tó yọ gbalada tó ti kọ́nà zìnà lọ́gbà bì yọ gbalada kò gbalada ọwọ́ ọlọ́ọ̀lọ́wà ṣùgbọ́n táwọn máa pọ̀ dàrán ni a sì tún mọ̀ pé ní tètè dáadáa ni sọ́mọ yìí. ọlọ́run ẹlẹ́dàá wa wá lè wo ní tí ń ṣe sọmọ ní dáadáa ìgbà tó jẹ́ pé kò jìyà kó ṣe zìnà látàrí kó forí pamọ́ sí rànjá tí wọ́n ti lòfin ọlọ́run àìjìyàwó pẹ̀lú dáadáa tí ń ṣe aláàánú lọ́lọ́ wa. kó wo dáadáa tó ṣe sọ́mọ pẹ̀lú àforíjì tí ń tọrọ kó fi foríjì lórí ìdènà tó ṣe tí ó jìyà toríjọ́ gbé nígbà pé àmọ́ bákan méjì nù tó bá wọ ọlọ́run àforíjì gbà tó ti jìyà láyé tó bá sì wù yóò fi àzì náà jẹ àwọn nǹkan kan náà lọ́lọ́run wò má láti òfin ní fìyà jẹ irú ètí máa ń tọ́jú ọmọ tí ń ṣàánú rẹ̀ tí ń ṣe gbogbo ó lè jẹ́ sábàbí tọ́lọ́run ọba ẹlẹ́dàá ó fi foríjì ṣùgbọ́n kì í sùn ní bàbá ọmọ o sábà lẹ ọkọ rẹ̀ mọ́ ọkọ ọmọ wọn kàn ṣe bẹ́ẹ̀ ni kámẹ́bà àfọmọjọ Ìsá ọmọ Mariam wọ́n má máa pe léyìí má yá rẹ̀ tó wọ́n kàn yá ọkọ bàbá àwọn àbí kẹ́tì ẹ̀ pátì ẹ̀ tìjárí ẹ fún ní lágbọ́jọ́ ọmọ Abdullah gbogbo aná ni Abdullah àbí òye wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọmọ kan wá sọ pé ìwádìí fi hàn pé bàbá òun ọ̀nà zina wọ́n gbà bí o èyí tó ti sọ yìí pé tó tó fi hàn pé bàbá ń kọ́ èsè bàbá òun bàbá náà sì ti pẹ́ tí èsù já òun kọjá ìgbà tó wọ́n lọ lé ọkọ òun ò tiẹ̀ tí ì lágbọ́ yé gbogbo eléyìí bàbá ń kọ́ ló fò ń lọ́kọ̀ọ́ níbi tí ìfẹ́ rí mi ò látà òun àti wàhálà gbọ́ yí báyìí pé gbogbo ẹni bá bí ni gbọ́nà zina tó ṣòwò àti bí ni pẹ̀lú obìnrin gbọ́nà zina láì jẹ́ pé yìgì ti wà láàrin wọn ọmọ zina lè lolúwa rẹ̀ bàbá àwọn ò lè jẹ́ bàbá èèyàn òun á pe bàbá àwọn òun á fi yé wọn pé tọ bàbá o bàbá yìí o gbàgbọ́ pé bàbá o ọyàtọ̀ sí bàbá mi o bàbá o ẹ wọ́n lè ṣe bàbá mi lábẹ́ òfin ọlọ́run torí di eléyìí báyìí ẹ dákun gbogbo ojúṣe tó máa máa ṣe fún bàbá ẹ má retí ẹ lọ́dọ̀ mi bàbá mi bá ní kò fún gbogbo àwọn àwé tí wọ́n kọ lóko òun pò ní bàbá rẹ̀ dá padà fò tó o bá kùnà láti dá padà fò ọ̀rọ̀ wọ̀ yàtọ̀ ọ̀rọ̀ wọ̀ ní yorùbá lẹ́bù òun ọ̀sàtì tọ́. So, òun wá ń béèrè ewó nù ìwé ló wọn dá padà ìwé ló wọn ò ní dá padà ọ̀nbẹ nù ìwé ètò ìpò náà gbà fún ọ bí ìwé ọjọ́ bí àbí òye wa ọ̀ dá padà fún ọ̀ dá padà fún bóun ni wọ́n sọ àwọn ọmọdé tí wọ́n bí ọ ní ìsìn ó sì á le tó bá ọ lọ sí declaration of age declaration of age ọgbà mi ìwé yìí wọ́n lọ́ọ́ máa lò láyé rẹ̀ àwọn òwe yòókù tó ń lọ́bọ̀ ṣe dáhùn tó fi gba ìwé ẹ̀rí primary ń lọ́bọ̀ ṣe dáhùn tó fi gba secondary ń lọ́bọ̀ ṣe dáhùn tó fi gba degree àkẹ́sùn o ajọ́ pé kọ́lẹ́tọ̀ rẹ̀ wọ́n kàn bọ́ kọ́ sẹ́yìn certificate ní observation ẹni tí ń dúkọ tí ó wà lára certificate tẹ́lẹ̀ ó kọ rẹ̀ ti di lágbájọ́ ọmọ Abdullah asimi àbá asimi àsìkò níwèé kan gbà lọ́wọ́ rẹ̀ ń bẹ̀rù tó ń lọ́bọ̀ sí náà wò àwọn olùlọ́bọ̀ gba ìwé ọjọ́ mi ọjọ́ ìbò tó ti jẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك